Praise the Lord. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà a dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá. A fi ọpẹ́ fún Olúwa àwọn Olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹjá ló bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí ó ń dúró tì wá tí òjò kójú ó tì wá nínú gbogbo ìrìn àjò wa nínú ọ̀sẹ̀ yìí àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára dúpẹ́ àyínlógún fún àánú tí a rí gbà fún gbogbo ìrìn àjò tí a rìn nínú ọ̀sẹ̀ yìí agbẹ́tọ̀rọ̀ pé ẹ bá wa jáde ẹ sì tún bá wa wọlé lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa alágbára láyà tí lọ́ra gbórúkọ yín ga yín lógo olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ lórúkọ jésù olúwa gba ẹ̀yìn adúgbò pé ẹ̀jẹ̀ kórìíwó gbàbọ̀dì ọ̀tá àgbẹ̀ torí pé tá a ṣe ń ké pe ẹ̀yin ọlọ́run ní gbogbo ìgbà ẹ̀yin ọlọ́run gbọ́ tiwa lórúkọ jésù olúwa gbọ́ pẹ́ wa jésù kristi olúwa wa a ó lọ síwájú ọlọ́run lálẹ́ a lọ gbàdúrà pé olúwa mo tún ti dé jẹ́ kí n rà àánú gbà nínú àdúrà tálẹ̀ yìí olúwa fàánú gbọ́ tèmi olúwa wá fi àánú yanjú ọ̀rọ̀ mi lálẹ́ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára a tún ti dé lálẹ́ olúwa járí ànúgbà lórúkọ jésù járí ànúgbà olúwa ṣàánú fún wa àìkọ́bá sáfọ́ jíde kápólígà sáfọ́ jíde àìlèyà jẹ́kárí ànúgbà jẹ́kárí ànúgbà lẹ́kùn ànújó sí fún wa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa fàánú bá yín pàdé olúwa járí ọ̀k lórúkọ jésù olúwa járe ọ olúwa farahàn jára àdúgbà tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣe tí ò lè jẹ́ kádùn àwọn gbà olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fa ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ wa ya ẹ̀ṣẹ̀ mọ́jọ dẹ́nẹ̀ wa lọ́dọ̀ àtàlẹ́yìn ẹ̀bẹ̀ mọ́ jára àdúgbà ẹ̀bẹ̀ mọ́ járe àdúgbà olúwa jára àdúgbà tẹ̀mọ́lẹ̀ ìlú ayé wa tẹ̀mọ́lẹ̀ sínú ọkàn wa olúwa fàánú bá wa pàdé lẹ̀kùn àánú tó ṣí fún wa lórúkọ jésù olúwa ṣí ilẹ̀kùn àánú inú àdúrà tàlẹ́yìn olúwa ṣí ilẹ̀kùn àánú jésù kristi sọ fọlọ́ pé olúwa nínú àdúrà talẹ́ yìí olúwa wá láyé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára nínú àdúrà tẹ́lẹ̀ yìí olúwa láyé wa kọjá ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ sínú ayé wa olúwa járe ọ olúwa fàánà bàbá jésù járe ọ bàbá jésù máa bà bàbá jésù sọ̀kalẹ̀ sáàní wa olúwa wá ṣiṣẹ́ agbára olúwa wa ṣiṣẹ́ ìjánu wa já ìdè wa tú ìdè wa náwó agbára wá náwó àánú sí ẹnì kọ̀ọ̀kan wa jésù kristi olúwa wa má jẹ́ ń wá láláì rí ọ má má jẹ́ ń wá láláì rí ọ bàbá jésù mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹ́ ń wá láláì rí ọ olúwa óyá ẹ̀já kọrin má jẹ́ wá láláì rí ọ olúwa má jẹ́ wá láláì rí ọ jésù àwa sọ́dọ̀ rẹ bàbá máa já wa láláì rí ọ mòṣe wa ó sì rí ọ èlíjà wa ó sì rí ọ ọmọ ọlọ́run àwa rẹ bàbá máa má já wa láláì rí ọ olúwa máa já wa láláì rí ọ olúwa máa já wa láláì rí ọ bàbá jésù àwa sọ́dọ̀ rẹ bàbá máa já wa láláì rí ọ ẹ jẹ́ so àdúrà tí alẹ́ yìí mo pè ní operation push pray until something happen operation push pray until something happen so ẹ rí i pé operation push yẹn o ní anna lò sínú ìwé first samuel so wọ́n ní pé ọdọọdún ní anna lọ sí sílò ṣùgbọ́n ní ọdún kan wà wọ́n ló takú gbà tí gbogbo èèyàn ti lọlé wọ́n ní anna dúró sínú tẹ́ḿpìlì ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó bẹ̀rẹ̀ sí ní ké pe ọlọ́run ìsírẹ́lì pé ah pé ọlọ́run wo ò bá sì gbọ́ tèmi so nǹkan tí hannah wá ṣe ni pé ó ló bẹ̀rẹ̀ ní gbàdúrà so ṣẹ́rí ńgbà mi wà tí a bá gbàdúrà dé level kan a lè a lè a lè step up àdúrà wa sí vow a lè step up sí kíni o sí vow nǹkan tí hannah ṣe nìyẹn so ọdọọdún ló ti ń gbàdúrà ó gbàdúrà gbàdúrà kò rí nǹkan kan ó wá fi ó wá fi vow kún ó fi májẹ̀mú kí ni vow tó fún un ni pé ó wá sọ fún ọ ní pé ọlọ́run ọmọ tí mo tiẹ̀ wá ń bèrè gan tó bá tiẹ̀ fún mi màá fún ọ padà tó bá fún mi ní ọmọ yẹn màá ṣe kí ni màá fún ọ padà màá fún ọ lọ́mọ yẹn ah so ọlọ́run wá wò pé ó fún mi ní ọmọ ọmọ tó o ti ń fi ọdún tó o ti ń wá wá wá wá so torí pé anna vow ọlọ́run sì wá fún ní ó fún ní samuel jẹjẹrẹ pé lẹ́yìn ìgbà tí anna bí samuel tán tó jọ̀wọ́ samuel fún ọlọ́run so anna tún wá bí obìnrin wọn ló bí ó bí ọmọkùnrin bíi márùn àti bí ọmọbìnrin méjì méjì so ó wá bí seven children ó fún ọlọ́run ní one ó sì gba seven sẹ́nìgbà mi wà tí a bá gbàdúrà dé level kan àwa náà a lè vow a lè fi nǹkan a lè vow pé olúwa tó o bá ṣe nǹkan báyìí fún mi èmi náà ṣe nǹkan báyìí fún ọ tó bá dá mi lọ́la èmi náà ó sì ṣe nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí èmi náà ó ṣe nǹkan báyìí sẹ́nìgbà mi tí <laughs> tí àdúrà bá fi dẹ́ni pé ó fẹ́ ó fẹ́ lọ́jú ẹ jẹ́ ká step up that's another level of prayer vow vow pé olúwa tó bá ṣe fún mi tó bá ṣe màá wá yàn lógo tó bá ṣe fún mi màá èmi náà wà dúpẹ́ ẹ jẹ́ ká fi vow kún so ohun um, kan tí mo sọ bẹ́ẹ̀ ni pé Hannah kò gba no so òun ló ó gbàdúrà to that point in fact gbà tí wòlíì tí àlùfáà eli rich ó ní pé bóòlù sílé bóòlù sílé mọ́ mu tí yóò wá sínú tẹ́ḿpìlì ó rò torí pé bá náà ṣe ń gbàdúrà wọ́n ló ń firi wọ́n ló ń firi ó ń firi ó ń sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n a ò gbóhùn ẹnu ẹ̀ so ó bẹ̀rẹ̀ sí ní bọ́lọ́run dá máa jẹ̀mú pé àá ṣèbí wọ́n ṣáà ló dá mi àá tó mọ wò mìíràn ni so wàá ní fún mi lọ́mọ ni in fact tó bá tiẹ̀ fún mi lọ́mọ gan màá sì fún Ọlọ́run orí Ọlọ́run sì wù ú ọlọ́run sì fún Samuel ẹ jẹ́ ká náà lọ gbàdúrà a gbọ́ tèmi dandan o a gbọ́ tèmi dandan a gbọ́ tèmi dandan o a gbọ́ tèmi dandan ọba tó gbọ́ ti Hánà a gbọ́ tèmi óyá óyá a gbọ́ tàwa dandan o a tàwa dandan a gbọ́ tàwa dandan o a tàwa dandan ọba tó gbọ́ ti Samuel a tàwa dandan ọba tó gbọ́ ti Mósè agbọ́ tà wá ẹjẹ́ káàánú gbàdúrà a sọ wa wa wa wa wa mú ìdènà lójú ọ̀nà mi gbogbo agbára ìdènà gbogbo ogun ìdènà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ gan ló ń dènà àdúrà mi tí ò jẹ́ mi ó ti gbà olúwa jẹ́ kí n rà gbà olúwa mú ìdènà mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ìdènà lójú ọ̀nà àdúrà wa olúwa mú kúrò ah olúwa mú kúrò olúwa mú kúrò olúwa bá ṣẹ́gun ìdènà àìkọ́ bá sáfà judika polygasidia bá ṣẹ́gun ìdènà bá ṣẹ́gun ìdènà bá ṣẹ́gun ìdènà lójú ọ̀nà àdúrà wa olúwa ṣẹ́gun ìdènà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdènà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdènà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ló ń dènà àdúrà ni òjì kádùn àwọn ti gbà bàbá jésù jọ járí ànúgbà járí ànúgbà járí ànúgbà olúwa ṣẹ́gun ìdènà olúwa ṣẹ́gun ìdènà lójú ọ̀nà àdúrà wa olúwa bá ṣẹ́gun ìdènà bàbá jésù jọ bá ṣẹ́gun ìdènà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdẹ̀nà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdẹ̀nà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdẹ̀nà lórúkọ jésù olúwa ṣẹ́gun ìdẹ̀nà lójú ọ̀nà àdúrà wa olúwa ṣẹ́gun ìdẹ̀nà jésù kristi olúwa wa ẹ já gbére fún agbára àdúrà àti àṣẹ àdúrà so sẹ́rí ọdún tí ọlọ́run gbọ́ ti anna yẹn so ó takú ni o so ọlọ́run sì fún ọlọ́run wa ọlọ́run fún ní okun àdúrà so ọlọ́run fún ní agbára àdúrà so gẹ́gẹ́ bá gbégbà tí wòlíì àbí àlùfáà Élì tó bẹ̀rẹ̀ sí ní bù so ká ní pẹ́lú mi ni a ti bú wòlíì a ti sọ̀rọ̀ òdì sí wòlíì ṣùgbọ́n àná ní pé kì í ṣe pé mo mutí yò ẹ̀dùn ọkàn mi ni mo ń túkalẹ̀ níwájú olúwa ẹ jẹ́ káwọn náà béèrè fún agbára àdúrà olúwa wọ̀ mí lágbára àdúrà so iná àdúrà mi olúwa tó ń dá mọ́jẹ̀rin rẹ̀ wẹ̀ sínú àdúrà gbogbo èmi sí àlẹ́ gbàdúrà olúwa ti jáde kó dáná sínú ayé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a béèrè fún agbára àdúrà ẹ̀mí àdúrà ìmísí àdúrà lórúkọ jésù olúwàjọ bàlẹ́wà káyìlìyà kápá sandalika sẹ́ńpọ̀ jìríkà pọ́lìyà ìwé ẹ̀mí àlẹ́ gbàdúrà ìwé ìwé ẹ̀mí ẹ̀mí rẹ̀wẹ̀sì nínú àdúrà nínú ayé wa lórúkọ jésù olúwa bá ti jáde olúwa ti jáde ti jáde ìdẹ́yìtù ti jáde ìdẹ́yìtù ti jáde ìdẹ́yìtù ti jáde ìdẹ́yìtù ti jáde a fún alẹ́mí àdúrà fún alágbára àdúrà fún alẹ́mí àdúrà fún alágbára àdúrà fún alágbára àdúrà fún aláṣẹ àdúrà fún alẹ́mí àdúrà fún alágbára àdúrà fún alẹ́mí àdúrà fún alágbára àdúrà fún alẹ́mí àdúrà iná àdúrà wa olúwa tó dáa yalagabasidia ekepedelia aikoba safajini kapolia masuni kapa ẹ̀mí àdáàjọ balewa ẹ̀mí àdáàjọ balewa gbogbo ẹ̀mí sí àlẹ gbàdúrà gbogbo ẹ̀mí rẹ̀wẹ̀sì lórúkọ Jésù ẹ bá iná jáde Olúwa ti jáde Olúwa wọwọ lágbára àdúrà Olúwa fún alẹ mi àdúrà agbára àtàṣe àdúrà lórúkọ Jésù Olúwa jọ balewa Olúwa tún àdúrà wada, lórúkọ Jésù Olúwa tún àdúrà wada. Jésù Kristi Olúwa wa sẹ́rí ọ̀nà ara àwọn ọ̀nà tá a fi lè borí ẹ̀ṣẹ̀ òun náà ní àdúrà sẹ́rí ìránṣẹ́ ọlọ́run sọ kankan ó ní pé ó ní ẹni tó bá ń gbàdúrà kì í dẹ́ṣẹ̀ ó ní ṣùgbọ́n ẹni tó bá ń dẹ́ṣẹ̀ kì í gbàdúrà o ẹ jẹ́ ká fi sídìí nǹkan tí mo sọ o ẹni tí ó bá ń gbàdúrà kì í dẹ́ṣẹ̀ o ṣùgbọ́n ẹni tó bá sì ń dẹ́ṣẹ̀ náà ò ṣe kiri sẹ́rí ara nǹkan tó ń fa ìrẹ̀wẹ̀sì náà àdúrà lọ́pọ̀lọpọ̀ gbà ní ẹ̀ṣẹ̀ yes ẹ̀ṣẹ̀ ìjẹyẹ mọ̀ pé àwọn ọmọ wa gan gbà mí gan tọ́ máa mọ̀ pé àwọn gan náà ṣe nǹkan tó tọ́ bá mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa wọn ò ní wà bold àti wá béèrè pé àwọn fẹ́ nǹkan báyìí torí pé wọ́n mọ̀ pé àwọn ti ṣẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀ṣẹ̀ jẹ́ o ṣe rí ẹ̀ṣẹ̀ ní ọ̀tá àdúà ìyẹn lè mọ̀ forí lálẹ́ nú àdúà <laughs> ìyẹn lè mọ̀ làágùn bọ̀ lọ́nú àdúà tíyẹn bá ti ń kí ọwọ́ bọ ẹ̀ṣẹ̀ àdúà yẹn bí kéèyàn kàn ṣe gymnastics ó kàn ṣe body exercise ni o ó lè mọ́ kọjá sílẹ̀ ibi inú ilé tíyẹn wà so ẹni tó bá ń gbàdúrà kì í dẹ́ṣẹ̀ so àwọn tó bá ń dẹ́ṣẹ̀ sì níwọ̀n ilé gbàdúrà ẹ já béèrè fún agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ sẹ́ni ara àwọn ọ̀nà tọ́lọ́run ti là kalẹ̀ tá a fi lè borí ẹ̀ṣẹ̀ òun náà ni nípa àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run sẹ́ni <laughs> kò sí ọ̀nà àbáyọ o tá a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nípa àdúrà àti kíni o àti tá a bá ṣe ń gbàdúrà a tún máa ka bíbélì a máa a máa a máa meditate lórí bíbélì lórí ọ̀rọ̀ ọlọ́run so tẹ̀lé tàbá tàbá máa ṣe a máa kúrọ́ díẹ̀díẹ̀ yes ká tó mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa kúrọ́ a máa àwọn ẹ̀ṣẹ̀ tí ò yẹ bí ká bá lọ́wọ́ ọmọ ọlọ́run a ò máa bá lọ́wọ́ wa ṣùgbọ́n bí a bá jẹ́ ládùúà a ò ní lè dẹ́ṣẹ̀ torí a mọ̀ pé èèwọ̀ àdúà òun náà ní ẹ̀ṣẹ̀ yes èèwọ̀ àdúà ní kíni o ó ní ẹ̀ṣẹ̀ ṣẹ́ni wọ́n sọ kankan wọ́n ní pé ẹ mo gbọ́ ìwé yẹn àpẹnu pásọ àwọn ti sùn ní pásọ ló sọ ìwé yẹn wọ́n ní pé ẹran ògúnfẹ̀ àbí ẹran ẹran ẹran tó bá lọ ń jẹ iyọ̀ wọ́n ló ń kanjú ni torí pé tó bá tán bá pa ẹran yẹn tán kí wọ́n fi ṣe iyọ̀ ni wọ́n fi ṣe ṣẹ́ni èèwọ̀ fún àwa tá a jẹ́ aládùá òun náà ní ẹ̀ṣẹ̀ èèwọ̀ wa nìyẹn o <laughs> ṣe tá a bá ti tá a bá ti tá a bá sáfẹ́ṣẹ̀ tí a bá ti mọ́ṣẹ̀ kú lójú ọ̀nà wa bá ká tó pe orúkọ Jésù ká tó pe jálẹ̀ Ọlọ́run á sì mọ báṣẹ̀ ìyanu lọ ẹja gbàdúrà <laughs> Olúwa bá mi ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kádùá mi ó gbà Olúwa fún tó borí ẹ̀ Olúwa bá mi ṣẹ́gun ẹ̀ṣẹ̀ gbogbo èmi sí ẹ̀ṣẹ̀ mi Olúwa lùpa olúwa ti jáde olúwa dáná sun ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù bàbá lórúkọ jésù lórúkọ jésù bá ṣẹ́gun ẹ̀ṣẹ̀ àìkọ́bá sáfà jìdíkà pọ́líà ìwọ ìmísí ẹ̀ṣẹ̀ inú ayé wa ah, olúwa bọ̀ wí ó yá jáde yá jáde olúwa lùpà bá ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó borí ẹ̀ṣẹ̀ olúwa bẹ̀ wá bàbá jésù jọ̀pọ̀ wá lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ eleke pedelia masudi kapa agbára tó borí ẹ̀ṣẹ̀ eli kapa agbára tó bọ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó lu ẹ̀ṣẹ̀ bolẹ̀ olùwàjò balẹ̀ wa wọn wà lágbára wọn wà lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn wà lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn wà lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ wa tó ń jẹ́ kí sàtáni ò mọ aráyè jẹ wá níyà ẹ̀ṣẹ̀ tó ń bẹ lọ́wọ́ wa tí ò jẹ́ kádùn àwọn ti gbà agbára tó borí ẹ̀ agbára tó ṣẹ́gun ẹ̀ olùwàjò balẹ̀ wa eliakapa masunda àìkọ́bá sanfọ jirika pọ́lìà elemeketeli kan sirika pọ́lìà wọ̀ wá lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọ̀ wá lágbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ tó dè olùwàjà gbogbo ìmísẹ̀ṣẹ̀ lórúkọ Jésù fa iná jáde àìkọ́bádà ha àìkọ́bádà síríkàpọ́lìà olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bàbá jésù sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ jésù kristi olúwa wa ó gbàdúrà a sọ fọlọ́ bolúwa gbogbo eré ayọ̀ tí mo ti ń wá tí ò ti tẹ̀ mí lọ́wọ́ olúwa filé mi lọ́wọ́ nínú àdúrà tálẹ̀ so mo, mo notice sẹ́ni àgbà mi wà tá a bá ànáǹsì àdúrà jù a lè mọ́ rí nǹkan kan ká mọ pariwo ah God will come down God will do this ẹyin ẹ mọ ṣíà rẹ ẹ mọ ṣíà rẹ ẹ mọ invite àwọn èèyàn kí ni wọ́n invite sẹ́ni ibi tí àdúrà wa dé báyìí kò nídìí pé wọ́n invite àwọn tí tán bá lè gbàdúrà kán gbàdúrà wọ́n ti ń ni pé investment ni òun kálukú tó bá ṣe ń gbà òun invest sínú báǹkì tiẹ̀ ni tí mo ṣe ń gba tèmi mo èmi invest sí báǹkì tèmi ni tí o ṣe ń gba tiẹ̀ wọ́n náà invest ni ẹni tí o bá sì gbà náà kò <laughs> yóò mọ yóò yóò nǹkan tó bá wà nù àkáǹtì ẹ̀ oníyàn ni ó lò ìyàn lè lọ withdraw níbi tí o ti ṣe kíni níbi tí o ti save bẹ́ẹ̀ làdúrà ṣe rí bá a ṣe ń gbà á ń bí pound fowó à ń tọ́jú owó sínú báǹkì wa ni tó bá yá bá nídìí ẹ̀ á lọ ṣe kíni á lọ withdraw á lọ withdraw ẹja gbàdúrà <laughs> olúwa àwọn eré ayọ̀ tí mo ti ń wá so ó lè jẹ́ pé alẹ́ lọ́lọ́run dúró dè fún ọ̀pọ̀lọpọ̀ wa láti fi eré ayọ̀ wa lé wa lọ́wọ́ yes yes ó lè jẹ́ pé kì í pé kì í ṣe pé special prayer pé first friday of the month or last friday of the month àwọn pé ya ẹ fẹ́ ṣe special prayer ẹ fẹ́ kò sí kò sí gbogbo gbogbo àdúrà tá à ń ṣe special prayer ni o yes gbogbo àdúrà àti èyí tá à ń ṣe láàárọ̀ àti èyí tá à ń ṣe lálẹ́ àti first friday of the month second friday of the month last friday kò gbogbo ẹ̀ special prayer ni nǹkan tó ṣe pàtàkì jùlọ ni pé kẹ́mi olúwa darí àdúrà kẹ́mi kẹ́mi kẹ́mi kí ẹ̀mí olúwa gan ṣe kí ni kó darapọ̀ mọ́ wánú àdúrà nǹkan tó nǹkan tó ń jẹ́ kí prayer jẹ́ special prayer nìyẹn bẹ́ẹ̀ mi mọ́ bá ti ń darí then tí ẹ̀mí mọ́ bá ti sọ̀kalẹ̀ kò bá jẹ́ pé àárọ̀ la gbà ó ti di special prayer kò bá jẹ́ pé alẹ́ la gbà ó ti di special prayer kò í ṣe pé àdúrà tá a ànáǹsì káàkiri gbogbo àgbáyé pé ẹ mọ ẹ mọ ànáǹsì ẹ mọ ṣíẹ ẹ mọ ṣíẹ ẹ mọ ṣíẹ fifteen people twenty people wàá <laughs> oh gbà bí ọlọ́run bí bá ṣe pé ẹ̀mí mọ́ ló ń darí ẹ̀ ẹ bá ṣíẹ fún fifty thousand people kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nǹkan tó jẹ́ kádùá wà special òun ni pé kí ẹ̀mí mímọ́ kó darí àdúrà yẹn dẹ̀ kí Jésù Kristi kí mẹ́ta kan kán ṣe kíni kán darapọ̀ mọ́ àwọn tó ń gbà nǹkan tó ń jẹ́ kí àdúrà ṣe kíni kó jẹ́ special prayer ni ẹja gbàdúrà ẹja sọ olúwa ìrì ayọ̀ mi tí mo ti ń wá láti ìbẹ̀rẹ̀ ọdún yìí nínú àdúrà tálẹ̀ yìí olúwa fìlé mi lọ́wọ́ yes olúwa fún olúwa ìrì ayọ̀ mi olúwa jẹ́ ṣe kíni olúwa jọ tẹ̀ mí lọ́wọ́ iṣẹ́ tí mò ń wá olúwa jọ tẹ̀ mí lọ́wọ́ kọ́kọ́rọ́ ilé mi olúwa fìlé mi lọ́wọ́ kọ́kọ́rọ́ ìgbéga mi olúwa fi lé mi lọ́wọ́ kọ́kọ́rọ́ iṣẹ́ mi olúwa fi lé mi lọ́wọ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá o ọlọ́run alágbára àwọn eré ayọ̀ tá a ti ń wá àìkọ́bá sanfọ jìríkà pọ́lìà ìwé ìgbéga yes ìwé ìgbéga ìwé ìgbéga lẹ́tà ayọ̀ tá a ti ń retí lórúkọ jésù olúwa fìlíà lọ́wọ́ nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí Baba jésù jọ filé wa lọ́wọ́ olúwa filé wa lọ́wọ́ olúwa ẹnì kọ̀ọ̀kan wa àìkọ́bá sanfọ jírika pọ́lìà ire wa lórúkọ jésù olúwa jọ tẹ̀ wá lọ́wọ́ yes gbogbo agbára olùdènà olúwa kọlù wá gbogbo ẹ̀yin ẹ̀mí olùdènà gbogbo ẹ̀yin ẹ̀mí àṣetì gbogbo ẹ̀yin ẹ̀mí ẹ̀tì tí òjé kiri wọ́n tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù olúwa dáná sun wá olúwa kọlù wá olúwa tàwọn lọ́fà àìkọ́bá sanfọ jírika pọ́lìà àwọn ilé ayọ̀ táwọn wá bàbá lórúkọ jésù ó yá filé alọ́wọ́ olúwa filé alọ́wọ́ olúwa filé alọ́wọ́ olúwa filé alọ́wọ́ olúwa filé wa lọ́wọ́ olúwa filé wa lọ́wọ́ olúwa filé wa lọ́wọ́ olúwa wá jẹ́rìí agbára rẹ̀ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu wá túṣẹ́ ìtúsílẹ̀ nínú ìpéjọpọ̀ nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa wá fọwọ́ kan nìkọ̀ọ̀kan wa fọwọ́ tọ́ ayé wa fọwọ́ tọ́ iṣẹ́ wa fọwọ́ tọ́ ọmọ wa olúwa sọ̀kalẹ̀ ẹbí mọ́ sọ̀kalẹ̀ olúwa gbàjọba ẹbí mọ́ sọ̀kalẹ̀ ire ayọ̀ wa tá ti ń retí lórúkọ jésù olúwa jọ tẹ̀ wá lọ́wọ́ kristi olúwa wa agbàdúrà yà sọ fọ́nà olúwa gbogbo ọ̀nà tó dí ah olúwa bá mi là á john fourteen six jésù sọ kankan ó ní èmi ní ọ̀nà ah èmi ní ọ̀nà èmi ní òtítọ́ àti ìyè so ó ní ẹnikẹ́ni ó ní kò sẹ́nikẹ́ni tó lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ẹjẹ́ àgbà ó ní ọ̀nà ah, ah. bó la ṣe lè ní jésù tí ọ̀nà ó sì ti ọ̀nà ọ̀nà ò lè dímọ̀ ẹni tó bá jẹ́ kristiẹ̀ ẹni tó jẹ́ aládùá ọ̀nà ò lè dímọ̀ wọn yes ẹ wo àwọn ọmọ Fáráò ó rò pé òkun pa ti dí mọ́ wọn ni ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ ọlọ́run tó yọ pé èmi ni ọ̀nà ó sì la ọ̀nà fún wọn níbi tí kò gbé sí ọ̀nà ẹ jẹ́ gbàdúrà olúwa ní gbogbo ibi tọ́nà ti dí mọ́ mi olúwa la ọ̀nà torí pé ìwọ ni ọ̀nà olúwa la ọ̀nà ẹ jẹ́ àgbà gbogbo ibi tí mo há sí gbogbo ibi tí mo há sí olúwa lànà àbáyọ fún mi gbogbo ibi tọ́nà ti dí mọ́ mi ọ̀nà jọ là fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ní gbogbo ibi tí ọ̀nà ti dí mọ́ wa ọlọ́run alágbára olúwa lànà olúwa lànà olúwa lànà màsídìà àìkọ́bádà yìí ní ká sẹ́pọ̀ jìnnìkà pọ́nìyà olúwa lànà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà ọlọ́run alágbára nínú àdúrà tálẹ̀ yẹn ọ̀nà jò ńlá fún ẹnì kọ̀ọ̀kan wa olúwa la ọ̀nà olúwa torí pé èyí ni ọ̀nà òtítọ́ àti ìyè gbogbo ibi tọ́nà ti dímọ́ wa lórúkọ jésù olúwa la ọ̀nà olúwa la ọ̀nà èlékè pèdélíà kan sáfọ jìnnìkàpá olúwa la olúwa la olúwa la olúwa la olúwa la ọ̀nà jésù la ọ̀nà jésù la jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà yìí olúwa gbogbo agbára gòláyàtì gbogbo àwọn òmìrán ìdádúró gbogbo àwọn òmìrán ìjákulẹ̀ gbogbo àwọn òmìrán gbogbo àwọn àwọn àwọn àwọn òmìrán àwọn òmìrán tí ò jẹ́ kí ọ̀nà ó là fún wa àwọn òmìrán tó dínà mọ́ wa ẹja sọ fún olúwa olúwa tì wọ́n ṣubú tá a ṣe gbà nìyẹn olúwa ta wọn lọ́fà àwọn ẹ̀mí òkùnkùn tó dínà mọ́ wa olúwa já ń gbọ́fà olúwa dáná sun wọn ẹ̀mí mọ́ kọlù wọn kó gbó wọn dànù lójú ọ̀nà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn òmìnira ìdádúró olúwa bá àìkọ́ba sindalika sẹ́fọ̀ judika polia yes ẹgbọ́fà iná àtàgínlọ́fà ẹgbọ́fà ẹ̀mí òkùnkùn tí ò já lọ ẹ̀mí òkùnkùn tó ṣẹ́ráyé wa mọ́ sójú kan ẹ̀mí òkùnkùn tó dá wa dó sójú kan lórúkọ jésù ó yá gbọ̀fà yálagabadara rusatalikapa rusatalikapa sudikapa àìkọ́ba sọ̀fọ̀ jirikapolia àìlíà masundikapa elemeketeyedia masata àìkọ́ba taha maskende eliaba sidikapolia gbogbo alágbá òkùn tó dá wa dó olúwa kọlù wọn olúwa tawọlọ́fà ẹ̀mí òkùnkùn tí ò já lọ òmìnira ìdádúró t tó dá ayé wa dúró tó dá iṣẹ́ wa dúró tó dẹ̀ wá lọ́nà lórúkọ jésù olúwàjọ gbọ́fà dáná sùn jésù kọlù wọn jésù dáná sùn jésù olúwa kọlù jésù kristi olúwa wa a bèrè fún agbára olúwa wa wọ̀ mí lágbára lálẹ́ ẹ̀mí wọn wọ̀ ẹ̀mí mọ́ olúwa kún mi fún agbára ẹ̀mí mọ́ rẹ ẹ̀mí mọ́ rẹ jọ wọnú mi lọ yes olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ wọnú ọkàn mi lọ ẹ̀mí mọ́ wa mí sí mi ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù abèrè fún iná agbára abèrè fún ẹ̀mí mímọ́ olúwa gbé wa wọ̀ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ wọnú wa lọ olúwa dáná agbára sínú wa dáná agbára sínú ayé wa sọwádìí náà sọwádìí náà sọwádìí náà àwọn nǹkan tí yóò bá ìfẹ́ rẹ̀ múnú ayé wa olúwa dáná sun wa ẹ̀mí mọ́ wọnú wa lọ ẹ̀mí mọ́ mísí wa olúwa gbú wa wọ̀ agbára ẹ̀mí mọ́ ẹjọ́ kúnú ọkàn wa jésù kristi olúwa wa ẹ̀já gbàdúrà ká sọ fọlọ́ gbogbo iná covid nineteen tó ń jó káàkiri olúwa pa á olúwa olúwa gbà wọlé ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀mí covid nineteen gbogbo náà covid nineteen tó ń jó káàkiri olúwa pa olúwa pa ẹ̀jẹ̀ jésù pa ẹ̀jẹ̀ jésù pa ẹ̀mí sí covid nineteen olúwa gbà wọlé bàbá jésù gbà wọlé gbà wọlé jésù pa jésù mọ̀jà mọ̀jọ ojú ọmọ wa mọ̀jọ ojú ẹnikẹ́ni nínú ìdílé wa olúwa gbà wọlé jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ gbàdúrà ẹ̀kẹ́ sí olúwa mo fẹ́ lọ sùn lálẹ́ olúwa mo di àbòyí mi ká gbogbo ogun àlákàlà gbogbo ogun aláìfàsẹ́yìn olúwa gbẹ́sẹ̀ lé ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù abẹ́lẹ̀ ọ̀sán lálẹ́ olúwa olúwa dáàbò rẹ̀ bò wá olúwa parama gbogbo ogun àlákàlà olúwa gbẹ́sẹ̀ lé ẹ̀jẹ̀ jésù olúwa fi yà wá sí mọ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ilé wa gbogbo èmi sí òkùnkùn láyèká àti àyídà wa olúwa dáná sun wa ẹ̀mí mọ́ kọlù kó fà wọ́n ya jésù kristi olúwa wa. And us how